guys kí ló dé ìlú ni wọ́n fún yín tẹ̀ ń ṣe báyìí asamu ìlú ni wọ́n fún yín tẹ̀ ṣe báyìí I can give you three pro times three of nǹkan tó fún yín I'm serious ẹ má ṣe báyìí náà look at me look at me ẹ wò mí ẹ wò mí. Eh? Please, please, please, please. Ah, oh, my God. Hey, boys. Senator Ìpàdéọlá. Gbadebo. Kò yẹ kó rí báyìí. Ah, bó ṣe yẹ kó but, but, but, but, but, but politics is not a do or die affair. Actually, it is a do or die affair. Ó mọ̀ pé agbára là ń wá. Ìwọ ló dẹ̀ ń dí mi lọ́nà nínú ẹgbẹ́ wa ah. láti lè jẹ́ kí n gba gubernatorial ticket yẹn. So you see, láti mú ẹ kúrò lọ́nà. Ah. Ó yẹ báyìí. Oh, oh, oh, okay okay okay mo ti withdraw mo ti withdraw i promise you mo ti withdraw. ṣe <laughs> gbọ́ story Ma worry, ma ṣe withdraw yẹn Minimal withdraw. ẹ mi ni màá withdraw ẹ tó ti yẹ ẹ. ẹ má ṣe báyìí. ọ̀gbẹ́ni lẹ́tà fàṣítà òṣèkà tán tẹsẹ̀ márìn ṣé bọ́ba yé ò bá rí ọ <laughs> ọba ọ̀run máa ń wò ọ. tọ ẹ jẹ́ kí n máa fìyẹn kí n káàbọ̀ sórí ètò tá a pè ní bí ayé ṣe ń lọ báyé ṣe ń lọ rèé lórí ìkànnì kàkàkí rédíò ninety five point six fm eléyìí tó kárí ayé káàkiri àgbáńlá ayé káàfàtà adéṣọlá àdìgán lórúkọ tèmi. lórí ètò fún tòní ẹ jẹ́ àtúnjọ wo bí tí ayé ń lọ ṣẹbẹ́yìn náà mọ̀ pé àsìkò òṣèlú làwà yìí. Hmm. òṣèlú ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ bẹ́ẹ̀ lóríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ abàmì tètè ò fẹ́ gbọ́ rí láti ń gbọ́ o báwọn ọmọdé ṣe ń sọnù láàrin ìlú bẹ́ẹ̀ náà làwọn àgbàlagbà bẹ̀rẹ̀ sí ní pòórá lójijì tó fi wá di pé gbogbo ẹ̀ ti á diṣu atayànyàn kódà yàjóyàjó ìròyìn tí ń tẹ̀ wá lọ́wọ́ lásìkò tá a wà ní pé ẹnìkan tí ń ṣe olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú National People's Assembly NPA onímọ̀ ẹ̀rọ Gbádébọ̀ Ìṣọ̀lá lòun náà tún ti dàwátì òjijì <laughs> bá a ṣe ń sọ̀rọ̀ báyìí báyìí báyìí tá a sì mọ bí wọ́n torí ẹ̀ bọ̀ ṣe nítorí òṣèlú yìí náà ni ṣé nítorí àádépò àádépò lòṣèlú bó o bá o pa bó o bá o bú lẹ́sẹ̀ ló fi á bẹ̀rẹ̀ ẹ tiẹ̀ dákun náà ṣé àwọn aráàlú tá a fẹ́ torí wọn ṣèjọba káyọ̀dẹrùn fún wọn náà là ń torí wọn jíìyàn gbé <laughs> ẹ wo ẹ jẹ́ kí n ṣẹnu ń dédé ṣíbílápá àbíná bí nǹkan bá ṣe ń lọ èmi ò tún máa fi tó yín létí adéṣọlá àdìgún yín náà ni lórí ètò tá a pè ní báyìí ṣe ń lọ lórí ìkànnì ninety five point six kákàkí rédíò tó kárí ayé. you thank you ẹ ṣé gan ẹ ṣé gan ah, inú mi dùn fún award tá a gbà yìí rédíò kàkàkí àti tv africana thank you ó ní ẹlẹ́nkarùn-ún tá a máa gba àwọ́ọ̀dì yìí tá a ń gbà léra wọn lọ́dọọdún ó lẹ́ǹkan ọdún karùn-ún. ṣẹ́rí yẹ tá a bá ti ń yan Ọlọ́run wọ́n ní tí eégún ẹni bá jóore orí atọ́kùn àyá tí a bá tún ti wá yan Ọlọ́run tá à ń dúpẹ́ lọ́wọ́ Jehovah ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí ò jẹ́ ká ṣọ́ bọ́ kí ló mú wa gba àwọ́ọ̀dù márùn-ún yìí àwọn ètò alárinrin lárinrin tá a ti gbé lẹ̀ ni òun ló wá jẹ́ ká gbà á ẹni tó lo ọpọlọ gbogbo ètò yìí tó ní ọpọlọ náà nínú àwọ́ọ̀dù márùn ta tá gbà òun nìkan gba mẹ́ta ń bẹ̀. gbogbo yín ti mọ ẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó yẹ nìkan gba àwọ́ọ̀dù mẹ́ta kí n tó dárúkọ Adéṣọlá Àdìgún ẹ má bá mi fún ní àtẹ́wọ́. Adéṣọlá <laughs> ibi ló wà. mo rí pé o tún lọ apply for lọ. kí ni mo wá fẹ́ ṣe mo ní láti apply for lọ́nà kí ni mo fẹ́ ṣe. kí ló fẹ́ fi lóhùn ṣe. ó ń fi sanwó sukú àwọn ọmọ ẹni náà. Adéṣọlá. ìyàwó ẹ̀ ńkọ́. tóun tó wà tóun wà òun náà ń try tiẹ̀ ó ń ṣèwọ̀n tó lè ṣe but ṣó mọ̀ eh, salon tó ti ń ṣerun èló ni salon máa pa nídìí pa ń ṣerun. mo ń try o tó ń try. ṣorí tí màá ní parọ́ tán yìí ṣó mọ̀ pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti gba lóun nínú ọdún táwa yìí and the last one tó gbà ò tí ì sọtán jọ ìwọ yìí náà ni wàá gba advance salary ìwọ yìí náà ló ń gba òòyì o ṣé lóun ló fẹ́ fi run life ẹ ni báwo ló ṣe fẹ́ survive ọdún survivor <laughs> ọlọ́run ló ní survivor èmi ti you know bó ti fi ọ̀rọ̀ mi mọ́ lọ́hùn survivor wà <laughs> lọ́wọ́ ṣẹ́rí má jẹ́ ń parọ́ tán yẹn ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á wàhálà ló ń dálẹ̀ o learn to cut your coat according to your size dúró ebi kan tí mò ń gba sálárì tó ju tiẹ̀ lọ mi ṣe bó ṣe ń ṣe fine ṣe private school ló lọ àtọ́ mo dẹ̀ mọ̀ pé mi ò lọ private school in fact èmi tí mò ń gba sálárì ju ẹ lọ tó pọ̀ ju tiẹ̀ lọ àwọn ọmọ mi àti táìmù gba mo rí pé ah school fees wọn ò fẹ́ choke mi mo withdraw mo fi wọn sí public school má wàá sọ pé nítorí ẹ lágbájá àwọn ọmọ ẹ private school lọ lọ ìwọ náà káwọn ọmọ ẹ lọ private school o kò dẹ̀ máa fi parẹ́ ẹ lára o òdò àwọn èèyàn mọ̀ ẹ́ wàá gborúkọ lórí bíi hárahára kò sí nǹkan kan tó fẹ́ fi show for it it doesn't make sense it doesn't àwọn kókó wà tẹ́ pé o gbúdọ̀ plan kò plan. Ah, ṣọlá. all right get up get up get up get up in five minutes time you're starting your show. àwọn fans ò oh, mọ oh, bóyá inú ẹ you just have to make them happy bóyá ò tí ì jẹun you just have to make them happy o sanwó school they have to be happy that is why they love you. Adéṣọlá ọmọ Àdìgún <laughs> come on shut up bóyá get up get up get up get up get up get up well come on. It is well, my boy. Pẹ̀lẹ́. Alákọ̀rí. Ògo tí ò ṣáná. shana. tí ò lówó lórí. Ó gbórúkọ sórí bíi háràhárà. Ọlọ́run ògo tí ò bá lówó nú orí mi kọ́. Ògo tó ń ṣáná tí ẹ kàn pariwo lásán orí mi kọ́ ó ti wẹṣẹwẹṣẹ àwúre iṣẹ́ wa ń bọ́lé lórí ìwọ máa ṣiṣẹ́ lọ jẹ́ káwa máa lówó lọ wèrè ti wọ ẹṣẹ pa babaláwo ẹ ò ṣetán fún ẹ o kò tiẹ̀ lè ló kò lówó ó rà lọ. kí ló ṣe wọn kalu normal instrumental kalu normal instrumental. sọ fún gbogbo mùtúmùwà. ẹ mm-hmm. mm. um. òótọ́ lọ̀rọ̀ ṣe sọ ṣé òótọ́ lọ̀rọ̀ ṣe é sọ bí iná bá kú àmọ́ bá a bá fẹ́ sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ò fi yéra ẹni àfi ká tan fìtílà ká lè bá àjọ rójú ara ẹni ní kedere torí pé ojú lọ̀rọ̀ wà ìyẹn gangan ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò tá a pè ní báyìí ṣe ń lọ lórí ìkànnì kakaki radio ninety five point six tó kárí ayé. adéṣọlá àdìgúnyín náà rèé o. ẹ jẹ́ àtúntò yọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ mẹ́tìbọra bí aṣọ kájọ gbádùn ètò tòní ojú òpó ti ṣí sílẹ̀ báyìí o oh eight o oh, six four three o oh four seven seven three. hello ta ló wà lójú òpó ẹ ti wọlé o báyìí ṣe ń lọ níkànnì kàkàkí. hello ẹ San. o. ẹ mà kásán ta ló ń bá mi sọ̀rọ̀ yìí o. orúkọ mi ni Àtinúkẹ́ Òwòrú. ẹ ṣeun ojú ò ní tì kí lẹ rí sọ sí èyí tá à ń sọ yìí o. akọni pé ká kí ni pé a máa ń gbádùn ètò yín. ẹ kàn ní kẹ́ ẹ kí wa kẹ́ ẹ sọ fún wa pé ẹ ń gbádùn wa. ẹ ṣeun mo dúpẹ́ ọlọ́run náà yóò gbádùn yín ẹ̀yin náà gbádùn ọlọ́run. báyìí ṣe ń lọ náà ní ètò kan ètò kan tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ lásìkò yìí o oh eight o oh sixty four three o oh four seven seven three wọ́n lẹ́nìkan tún ti wà lójú òpó Àdìgún. Àbá àgbàlagbà. Àdésọlá Àdìgún. Ọmọ. Ah. Bàbá o, last program yín yẹn, mo máa ń gbọ́ yín, mo máa ń gbọ́ yín pa ni. Ọlọ́run. Oh, ah, ẹ wò, a máa ń enjoy program ah, yìí, ìdánwò yìí, a máa ń enjoy ẹ̀ gan. Lásán yẹn tó ń ṣe yẹn ọmọ mo like ẹ gan. mo sọ pé ṣé wọn náà máa ń gbọ́ program wọn yẹn ní gbò àbúrò ìwọ gan jásí jásí jásí. àbá àdúgbò wa lílé yìí àwòrán àbá àbá ẹ fún wa nìkan ká kàn tiẹ̀ fi ṣe weekend. God bless you ẹ̀fọ́ ní ọ̀gá kan fi ṣọmọ bọ̀ ẹ́ gbòòrò ah, èèyàn lẹ́yìn èèyàn ní èèyàn ní ọlọ́run àwọn àgbà ọlọ́run bàjẹ́. èwo lélẹ̀ bí ìfún ejò yìí wáyọ̀ lọ́n. Okay, ojú òní tí thank you my brother ọmọ ẹni ká bàbá yóò ah ok aláyé rẹ. ìṣòro ọmọ máa yóò dùn lọ́wọ́ ṣáṣó rí máa dùn mo mọ́tò ra dáadáa òtún tó ń lò náà tó bá dé wà lórí rédíò máa wá pariwo ni ẹyẹ jẹjẹ. àwọn ọkọ̀ tó ń lò náà. àṣé nìkan máa ń dùn lórí rédíò nìkan ni oh. ẹ kò sí wàhálà owó lè yí gan-an kò sí nǹkan tá a lè máa jà. àdúkọ tẹ. kí ló ń ṣẹlẹ̀. kò lè work. why tí o fi lè work. why tí o ṣe lè work kò lè work náà ni. why. àwọn ọmọ tèmi ò lè lọ public school. oh ilẹ̀ torí pé mo jẹ́ Adéṣọlá Àdìgán the award winning broadcaster the popular broadcaster kì í ṣe nǹkan tágbára mi ò tó I can't owó school yẹn joke me I can't afford it that is the truth. Adéṣọlá Adigun o me to choke to tipẹ́tipẹ́. Really? Mo dẹ̀ ti ń try gidigidi gan-an tipẹ́ because mi understand the stupid and foolish principle tó fi fi ń fìyà jẹ Dilie, ẹ mi ò understand tó bá ti sún wa a máa kó jáde nílé fún ẹ. Tóun Tóun Adétóun. sọlẹ̀ mọ̀ pé èmi mo máa like láti wà factual bí nǹkan bá ṣe rí lèmi máa sọ and I told you I have told you you are a great presenter you are a great kò ń ṣe irú wo lọ́wọ́ sọ pé o ò lówó láti fi aṣọ o ò lówó láti fi ṣe gbala say yes because you have the talent na your talent these people dey use chop baba confam fún ẹ yẹn so now you have um, relationship with all these brands already gbogbo àwọn big brands dem eh, dem bá ṣiṣẹ́ and everything kí ló máa ná ẹ approach these brands, talk to them, tell them, oh, ìwọ náà fẹ́ my sponsor, um, come a sponsor airtime. Yeah, kí ìwọ náà my ṣe freelance. Okay, see me now, I be freelancer now. Independent presenter ni mí, I can do here, do here, do Even nǹkan tó yẹ kó máa ṣe so that bí ti kàkà kí ṣe ń wọlé gbogbo ibi tó ti lè gbowó náà wàá máa gbowó ń bẹ̀. Ọ̀gá dé contradictions ló ń sọ she náà ṣé ah. ṣé méjèèjì wọnú ara wọn it's like you're just pretending Be ìgbà tó mọ Don't tó ń ah, Of course, you know I am a contractor here more or less the staff of this station kakaki radio orí oh. pérò wọn mo wà náà ṣe ok ṣé àwọn brands tó fẹ́ ra airtime fún mi yẹn hmm. màá wá àti brands tó ń sponsor tí wọ́n advertise lórí kakaki radio hmm. màá wá kó wọn lọ sponsor airtime ní another station look ṣé o mọ̀ pé àwọn tí mò ń sọ yìí this kakaki radio station àwọn ni wọ́n fún mi lókìkí àwọn ní ìgbà tójú ń pọ́n gómi tí mi jẹ́ mọ́ nǹkan kan mi kò sẹ́ni tó mọ̀ mi ta ló mọ adéṣọlá àdìgún gbà kan gbà kan wọ́n wá ti fún mi lókìkí báyìí now i should now still i should now kolobi their sponsor. kí n one? no it doesn't work ah, ó mọ ọmọ leave that thing jare. kí no wait wait wetin you dey talk kí ló ń sọ. mo rí bẹ́ẹ̀ mo mọ kì you are not stealing no how is that stealing oh you are not stealing ìwọ ló gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa o. ẹ ló sà mi ì sọ pé ó wrong bó ṣe ń ṣe fún eh, radio station however that's fine iṣẹ́ yín lẹ̀ ṣe it's okay but baba nǹkan tẹ́yẹ bá jẹ òun ló máa gbé fún as you dey take care of them dey take care of yourself too yes because àdéhùn òkè má bínú àwọn pípò tó ń sọ yìí kó dọ̀là sí i kó sọ pé àwọn ọ̀la ìkó wọn wọn ọlọ́mọ ah ok mo ti gbọ́ àbí kan lójú ẹ̀ ò fáìn mọ́ ọ̀kan sọ pé audience ń complain pa eh, maybe this guy or something God forbid but tó bá lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣe because you have dedicated everything you have you have dedicated it to them so bó ṣe mi ì sọ pé ó bad bó ṣe ń ṣe fún wọn but bó ṣe ń ṣe fún wọn ìwọ náà máa ṣe fún ara ẹ. owó tí mo ní mò ń yá ẹ o kálẹ̀ lómi ni mi ní já mi ní sọ gbogbo eléyìí o àjọ rẹ ni o báwo ló ṣe máa wà wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ìwọ fúnra rẹ ò lẹ́nìtì wọ́n á ń kọ̀ǹpléènì pé ìwọ ló mọ fàájì táwa wá ṣe ń bí ìwọ ló máa sanwó ẹ̀ èmi ni màá. mo ní fàájì táwa ṣe ń bí ìwọ ló máa sanwó ẹ̀ fi náà why you dey mock sanwó kíni. ẹ ẹ sórí kálọ̀ tí ń ṣe mo ṣe ń sọ láti gbogbo ọjọ́ ìdí tó ń gbà bí tó ń gbà bí tó ń gbà bí wàá máa gbé mi lọ síbi tó ń jí ní ìkan. ọ̀gbẹ́ni fipá wọn kò pé àwọn bẹ́ẹ̀ sí pé ọdún bẹ́ẹ̀ ọdún bẹ́ẹ̀ ṣe é. primary yẹn mm. torí ẹ̀ ni mo ṣe lọ mú chief strategist mm. brain box ti wá rèé o ò hmm. ní Doctor Benson. Dr. Benson Akintunde. He read political science and politics mm. in that noble, noble Harvard University in the United States of America. kò sí olóṣèlú kankan tó wọlé lẹ̀ tí ọ̀sọ́wọ́ Dr. Benson ní gbogbo lẹ́yìn bẹ́ẹ̀ yọ̀ọ́ jẹ́ gómìnà ni o yọ̀ọ́ jẹ́ sẹ́nitọ̀ ni o ọwọ́ rẹ̀ wà pẹ́. tá a bá tiẹ̀ ní parọ́ ká lọ sókè ọ̀yà ìsàlẹ̀ ọ̀yà gbogbo ibi tó kù nílẹ̀ yìí tẹ́ bá wọ Dr. Benson níbẹ̀ kò ṣeé ṣe. kì í nìkan Eh. Ah, <laughs> Thank you very much everyone Now all the strategies Cosmote carry out um, research me mm. uh, they are all here. Mm. This is the blueprint. Hey. Hey. Hey. Okay. Mm. That's it. Prove yourself. Well, you see, you are such a talented broadcaster the way great, you great. across to the list of the people. Mm. I mean, it's it's fantastic. It's amazing. Wow. wow. So you see, with all this being said and done, mm. uh, myself and my principal, uh, Senator Padiola. Oh, Senator Padiola, no? Yes. The Guba. Uh, yeah, the gubernatorial uh, uh, aspirant. Okay. Yeah. okay, okay, okay. You know, uh, who can we use? to really pass our message across to the people, to the grassroots, for them to feel us okay. and accept us. We'll narrow down on you. And let me tell you, um, there are millions of naira involved for you. Mm uh, in fact, there's a brand new SUV to kickstart this project. And all this is yours if you can just accept láti bá wa ṣe nǹkan tá à ń sọ. ẹ ṣe gan lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ yín fún those wonderful beautiful words of encouragement àbí kí n pè ní appreciation nípa tí yù gangan tẹ́ ń sọ nípa sẹ́nitọ̀ Ìpàdéọlá and the promotional stuff kò sí nǹkan kan tí mo lè dá ṣe pé bóyá wọ́n fẹ́ ṣe advert promotion Eh, awareness or anything lórí radio, yìí a department kan tó ń see to that à ń pè ní commercial department for live appearances for advert placement jingle and all that uh, commercial department yẹn lè máa rí ibẹ̀ lè máa lọ àwọn ló máa approve gbogbo nǹkan táwa máa sọ tàbí gbé nínú live studio. Uh, ṣé ẹ rò ó pé àìtí carry out uh, disability studies or uh, investigations we don't know this. Mm. yes it's a kò ń ṣe pé studio yìí mo fẹ́ báyìí i want you to work for us. ah see nǹkan tí mò ń try láti offer him, but you become the spokesman of the governor. ẹ ṣe ah, ìyẹn ò lè ṣeé ṣe látọ̀dọ̀ mi pẹ̀lú yín látọ̀dọ̀ yín pẹ̀lú management àti commercial department ló ti máa work but all the same mo dúpẹ́ lọ́wọ́ yín thank you so much fún recognition yín àti bẹ́ẹ̀ ṣe ń wò mí lórí ojú òní tí thank you so much. wo èmi náà ti sọ sẹ́nitọ́ ìpàdé ọlá òfẹ́ lòmíì ìwọ ló fẹ́ kó máa bá ọ̀rọ̀ rẹ̀ in fact episode mẹ́ta ló fi máa rán lọ́sẹ̀ so you can see how huge that is iye tá a bá dẹ̀ pẹ̀lú olóore dé àti sùn tí wọ́n bá ṣe àti ìṣe náà. ọ̀gá ọ̀rọ̀ yín yé mi àmọ́ ibi tó fẹ́ rú mi lójú ń bẹ̀ ni pé ẹ ní nínú àwọn programs wọn tí màá máa ṣe yẹn nínú àwọn episodes kí n máa fọn rere àwọn iṣẹ́ rere tí sẹ́nitọ̀ Ìpàdéọlá ṣe ah, but ọ̀gá <laughs> sorry sir iṣẹ́ wo ni iṣẹ́ rere tí sẹ́nitọ̀ Ìpàdéọlá ṣe tí mo fẹ́ máa polongo fáwọn èèyàn sá kí ló kàn ẹ́ ń bẹ̀ kí ni tiẹ̀ ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ ẹ̀ ń pa ẹ̀ yìí he is going to pay and let me tell you one thing mo mọ tí mo ṣe o ó lójú ẹ tó máa ṣe pè fún olóṣèlú tó máa ràn torí gbà tó fẹ́ campaign ó win ó lose ẹ ti gba ráìsì ẹ ti gbẹ̀tọ̀ àwọn náà ṣe donate fún wọ́n ti jẹ wọn mọ nínú oyún gba nǹkan tí wọ́n fẹ́ gbà wọ́n dẹ̀ ní èèyàn kan a tree cannot make a forest gbà tó fẹ́ gbà ẹ má bínú sá o iṣẹ́ yẹn kì í ṣe nǹkan tí mo fẹ́ láti ṣe sá. Ah, ọ̀gá sẹ́nítọ̀ ìpàdé ọlá ò kì í ṣe olóṣèlú bàbá ńlá ọ̀jẹ̀lú pọ́ńbélé lẹ́ni tá à ń sọ̀rọ̀ ọ̀pá yìí sá. sẹ́nítọ̀ ìpàdé ọlá kì í ṣe ẹni téèyàn fi lè tọrọ nù àwọn aṣíwájú sá. ìpàdé ọlá is a ritualist a serial rapist drug baron ọ̀jẹ̀lú ni gẹ́gẹ́ bí mo ṣe sọ sá. irú ẹni yẹn sá ó máa fẹ́ rí bákan kí n má máa tà fáwọn huge fan base tèmi ní tó tún jẹ́ ti station wa sà ẹ kọ́ wa bẹ́ẹ̀ sà mi mi lè ṣe sà ẹ má bínú sà. look gm. I have some other guys that can do it. Wọ́n á tún máa ṣe bẹ́tà jù lọ. Ẹ ṣe jẹ́ ká gbé fáwọn èèyàn à ń pọ́n jẹ̀bẹ̀ lélẹ́yìí. GM um, um, GM What are you taking me for? A kid? I know my job damn too well. I get paid for what I do. So when I come out to do something, I have already carried out my feasibility studies. Chairman followership, Tibo and command. Have you ever gone out when this guy is on air? If you've not, please start doing that. I need him because the only way to campaign why you told my gidi I need that boy. If it's not him, it's no other person. You get it? And that's what I'm paying you for, okay? Hello? Hello, sir? Hello? Shola, Sir. Kí ló ń ṣe salary, Ṣé o mọ ní sálárì ẹ̀ ṣá? One hundred thousand. Nínú one hundred thousand tó ń gbà, o ti gba IOU, o ti jẹ gbèsè, owó ti thousand kò ká nǹkan kan tó yẹn ń sìn èèyàn kan lọ́rọ̀ máa rán sí èèyàn o níjọ́ tá láàánú mi bá máa dé bá mi ọlọ́run má jẹ́ kí n fagídí kọ̀ yín sí give you an example èlò náà ló fẹ́ máa ra program one million lórí one million yẹn máa gba ten percent hundred thousand presentation fee yẹ o máa gba hundred thousand O jẹ́ two hundred thousand lórí program kan tó bá wá ṣe mẹ́ta lọ́sẹ̀ six hundred thousand ọ̀sẹ̀ mélòó yé ah! wọ́n dáadáa ọ̀sẹ̀ mélòó ló wà ní oṣù. mẹ́rin that is two point four million wọ́n á wá rán ní programu ìfọ́ṣù mẹ́fà ah, ẹni tó ṣe fún ẹ̀rì ṣe. so gbàgbé gbogbo eléyìí tó ń sọ yìí kí ló kún ẹgbẹ́ mi ti gbogbo èèyàn gbẹ́jà bẹ̀rẹ̀ iṣẹ́. ọ̀gá ẹ má bínú sá ẹ jẹ́ kẹ́lòmí ṣe mi ò ní lè ṣe sá. sá mi ò lè ta ọjà òkùnkùn fáwọn tó ń fẹ́ tèmi káàkiri àgbáyé àtàwọn tó ń fẹ́ ti station wa ìsà ọjà òkùnkùn lẹ́tà ń sọ yìí tí n bá fi ta integrity bàjẹ́ integrity mi ó má. integrity my foot. Ah, ṣé o máa mọ bó ṣe ń lọ ni integrity mo ní kó má sọ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ọmọ ọlọ́mọ láàrin èrò integrity tó jẹ́ kó tẹ̀lé tí wọ́n fi lé ọmọ ẹ̀ kó léèwé tó rówó san tó ń jẹ gbèsè integrity tó tẹ̀lé ẹ tó kúrò lójú kan. You are senseless. I'm sorry, with due respect, you look dumb. You look withered. What, what, what? Can you just borrow me one fantastic grammar to place you in one absurd place? And listen, to emu, o, tó bá ń di ẹ, Emi ò ní gbà, tó tí n bá ti nífẹ̀ẹ́ èèyàn tó, I'm an extremist màá nífẹ̀ẹ́ tán ni o gbọ́dọ̀ ṣe o mo dẹ̀ fẹ́ kó o lọ wá fún mi lésì i'm giving you just twenty four hours tó bá máa fi di ìwòyí lọ́la o ti fẹ́ gbèsè tó máa fi ṣe oríire tó yẹ pé wàá tọ́ka sí pé mo sọ ẹ́ lóríire. ètò ìpàdé ọláháfáwà fún tòní mo tún ti bá yín gbé èkánlú kan erin lákàtàbú mọ̀jẹ̀ ó bàjẹ́ ìlú tó ti fi ìrìn àjò àti ìgbésí ayé ẹ̀ ṣe fitafita fáwùjọ tá a wà yìí láti rí i pé ìpínlẹ̀ yìí ó tún dúró déédéé ju bó ṣe wà lọ hmm, ẹ mọ̀ pé bá a bá porí akọni àáfi dà lálẹ́ gàràgà ẹ jẹ́ kí n máa ṣíṣọ lójú eégún ẹja ńlá àwọn ìṣẹjá o àmọ́ àárọ̀ gidigba ẹ̀dá <laughs> tọlọ ní kọ wá táyé ṣe ni. <laughs> sẹ́nitọ̀ mm-hmm. ìpàdé ọlá owólabí ajẹnifújà ẹni tí í ṣe olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú National People's Assembly NPA mm. <laughs> bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí tọ́ ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀. ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn wa bó o ní o ẹ kúlé torí yín mo ṣe wá ẹ mọ̀ mí torí èmi lẹ̀gbọ́n yín èmi làbúrò yín èmi lè lólùfẹ́ yín èmi lọmọ yín èmi jẹ́ pé tiyín mò ń ṣe tí ò bá sí yín mi ò ní sí bí o mi ò lè dá ṣe ẹ̀yin gan ò lè ní dá ṣe àjọ máa ṣe ni ẹ̀yin mọ̀ pé ẹgbẹ́ tiwa ó yàtọ̀ àwọn èèyàn ẹ̀yin ẹ̀yin lẹ kókó ẹ̀yin ni kókó ẹgbẹ́ wa torí ẹ̀ náà mo ṣe wálé látàrí láti olúùlú pé ká wá tún ìpínlẹ̀ wa ṣe kí nígbà tẹ fẹ́ jẹ yìí kì í ṣe pé a fẹ́ jẹ fúnra wa a fẹ́ jẹ ká lè ṣiṣẹ́ fún yín ni o ká lè ràn yín lọ́wọ́ ni o nítorí náà kẹ máa bá wa ká lọ gbogbo ọ̀nà gbogbo tá a bá ń wí ni kẹ máa ṣe o. ti lai. This Have is it. my car. Yeah. Are you for real? Like, are you yeah. serious? Oh my God! <laughs> Hello, ẹnìkan ti wà lójú òpó. Ta ló wà lójú òpó yìí? Ẹ káàsán. Ibo lẹ ti ń pè kí lorúkọ o? Eni olon mọ̀ ló ń o. Eni olon mọ̀. oda dáa kí lẹ fẹ́ bá a sọ lórí ètò yìí. Ta Adéṣọlá Àdìgún. disappoint àwọn disappoint yín lọ́nà wo. ẹ torí àgbẹ̀kẹ̀lé ìgbàgbọ́ àtìfẹ́ ta ní sí yín ẹ ta ọjà burúkú fún wa ọjà òkùnkùn lẹ́ta fún wa gọ́vnà tẹni ká dìbò fún kò ṣe dáadáa o. hello hello hello ah ojú òpó yìí ọ̀tọ̀ ojú òpó yìí ń ṣe ségesège bẹ́ẹ̀ bá láǹfààní ẹ pè wá padà. sà mi ò lè ṣe. Jamiu o ò lè ṣe kí ni ó rẹ̀ ni ìwọ ò lè ṣe o o kí ọ̀rọ̀ bára ẹnì kan ló fẹ́ kó bá ni. ẹni tí tiẹ̀ bá ti bàjẹ́ òní kó ná mọ́ tiwa o let me give you an example màá là mọ́lẹ̀ fún ẹ̀sìn ṣé irú rẹ̀ bá fẹ́ fún station one million tá à ń sọ yìí five hundred thousand péré ni èmi máa yọ three ìwọ máa yọ two tírì tèmi yẹn kì í ṣe pé mi nìkan ló mú mi ẹ àìmọye èèyàn tó máa mú mi ọmọ máa fi tírélà ṣe pé wọ́n máa rọ èpè fún ẹ what's wrong with you you got to do it as in you have to do it and you must. yẹsà kí wàá mi fowó ba ilé ìsà. kí ni. owó kékeré ni sà. fọ. fún pé ẹ fẹ́ bá mi play omi lórí àwọn programs yẹn ni sà. Oh, no sori. Surely ẹ̀yin artists you need to get something right kì í ṣẹ̀yin ló yẹ kẹ́ máa sanwó fún iléeṣẹ́ rédíò láti lórí yín àwa iléeṣẹ́ rédíò ló yẹ ká máa sanwó fẹ̀yìn artists for using your content on our radio stations. really yes àbí but ká máa sanwó fún gbogbo àwọn presenters tó máa bá wa play orin wa lórí àwọn programs wọn yẹn ni. Ah, ah. ṣé anybody ti gbaru owó bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ nínú station tọ̀dọ̀ wa níbí. bẹ́ẹ̀ ni sir ay pumping máa ń gba owó lọ́wọ́ wa kó tó bá wa play àwọn orin wa lórí àwọn programs yẹn. ay pumping tiwa. bẹ́ẹ̀ ni sir. Hmm. sir a ní àwọn artist tí wọ́n mórin wá sí orí station wa ní MC ay pumping gba owó lọ́wọ́ àwọn kó tó play orin wọn lórí station yìí. bẹ́ẹ̀ ni ọ̀gá ó dé lójú. bí mo ṣe gbọ́ nìyẹn sá àwọn living witnesses wà tí ìṣẹyọ kan méjì mẹ́ta. tó dẹ̀ tí bí a bá tì sí ẹ̀. yàtọ̀ sí MCY pọ́ǹpì tí mò ń sọ ìsà. Ah, ah. sú mi o. Ah, hello bá mi lọ́fíìsì ń sìn. jọ pàbínú ṣé gbogbo àwọn tó play last week ta ní hit yẹn náà ó gbowó lọ́wọ́ gbogbo wọn. everything ọ̀gá. Okay gbogbo ẹ̀ back to back ó gbà lọ bẹ́ẹ̀ which is kì í sábọ nísìnyí. etí mi kún. ìwọ́dọ̀ dẹ̀ bá tí tiẹ̀ sọ̀rọ̀. with living witnesses not one two or three sir. àwọn èèyàn ń ṣe nǹkan lé iṣẹ́ yìí. àwọn èèyàn ń dán nǹkan wọlé. ó yes sir. sir ẹ ẹ pè mí sir. ẹ ẹ ẹ ò ẹ ṣé bó o sọ pé gbogbo àwọn átíìsì tó ń pè lóògùn lọ́wọ́ wọn last week. Ah, mo fẹ́. kíkọ́ ẹ̀ ṣé mo sọ wá pé gbogbo artist tó bá ti fẹ́ lóko máa tún máa sẹ́ẹ̀ lówó sí ni inú mímọ́ mi ló ń pa mí lọ o èmi àṣírí ẹ̀ bá bá tù o ọ̀tún pé inú mi ti mọ́ jù ló ṣe wá lọ parọ́ tí wọ́n wá tù láṣìírí wọ́n wá sọ wípé wọ́n ní new hit last week kàkà kó rẹ́mìtì nínú commission mi tó regular kan fún ẹ̀mí. ò ń dajẹ́ àwa jẹ ìyá bó ṣe ń dajẹ́ yẹn. ẹ ẹ máa rí double alert sir. Ah, mo ṣe sọ̀rọ̀ aláàtì yẹn tí ò bá ti rán alert kí wọn náà wá alert tó máa gbà láti sack. ṣé kí n repeat ara mi. ẹ jẹ́ kí n lọ ṣe. kẹta ọ̀dọ́ fún aláṣẹ wọn lórí two hours. àwọn ọjọ́ wọn wà straight forward àwọn yẹn tún wà corrupt jù lórí ọ̀dẹ̀ wọn lóòótọ́. Oga, I'm sorry. Mi ò lè ṣe. You can do what? You cannot do it. Kò sí problem kò sí problem táwọn village people ẹ bá ń ṣiṣẹ́ wọn ṣe lára mi you are fired. ah fire kẹ. o bóyá ògbó dáadáa wọn iléeṣẹ́ ìsáàkì ẹ as the gm of this uh, communication room you are fired. Ah, but ọ̀gá tẹ́ bá fire mi how do I survive? báwo ni fẹ́ survive. Ah, báwo ni fẹ́ survive ẹ̀ ìjọba fẹ́ bẹ̀rẹ̀ ni ṣé ìwọ àti mr integrity ẹ ti jà jẹ́ kí integrity ẹ kó máa bọ́ ẹ kó máa bọ́ ẹ kó máa gbé ẹ lọ síbi tó fẹ́ gbé ẹ lọ. bí tẹ́ ní kí n ṣe yìí kò sí nǹkan kan tí ó dàbẹ̀ pé bóyá mo tàpá sí ìlànà àbí anything ọ̀gá mi lè kíní yìí lè fún mi bẹ́ẹ̀ ṣe sọ pé kí n. má of ẹ lórí o ah! out of this office. you are fired out. Ah, ọ̀gá I said out má kí n lose ẹ o out. Ah! adúmọ̀ máa wọ àkọsọ̀ ìjà yéèyàn kan tó gbà sí ni surely bọ̀bọ̀ báwo nítorí ká má parọ́ tán ara jà mm-hmm. ẹjọ́ ò ní jẹ́jọ́ ẹni ká má mọ̀ ọ́dà ìfẹ́ mi náà àyìnló mi wọn pé mi máa to fáàkì fún ẹni o ṣáà lè lù mí <laughs> but jokes apart Hmm. we'll try honestly ìyàwó ẹ̀ gbìyànjú I know a lot of women out there that will not even they can't tolerate half èèyàn mélòó ló máa dúró ti irú condition yẹn no let's be factual with ourselves so try so a lè dá lẹ́bi but uh, listen uh, regardless na na you go still calm down i i know how you be feeling right now hmm. but wàá ṣèṣe sórí àwọn ọmọ nǹkan. àmọ́ à ń bọ́ dẹ̀jọ́. fine fine at least ìyẹn yanjú so majorly what i'm thinking is wàá ṣì ní láti lọ bẹ̀rẹ̀ no, I honestly, wà ní láti lọ bẹ́ẹ̀. So ah, it's just a matter of encouraging that, like kind of letting her know pé màmá o. Oh, my god, ṣọlá. The, the wrap up session, 30 to 40 minutes, and see my it on. Okay. Only program. Mm. So lọ́nà àdúrò ọ̀rọ̀ tá a máa sọ èmi la máa fi sọ gbogbo ẹ̀ tán so we know the next line of action just wait for me ṣé kò bá ẹ wá nǹkan. <laughs> kí ló ń ṣe ẹ ṣàárẹ̀ sádàjọ́ ó bẹ̀rẹ̀ nìyẹn mo ń bọ̀. ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀. mo ń bá yín sọ̀rọ̀ mo ní kẹjọ torí ọlọ́run àti tó mí nínú nǹkan yín àti tí ò mí ni mo fi bẹ̀ yín. mo fẹ́ jẹ́ kí ẹ bá mi báyàwó mi sọ̀rọ̀ mo fẹ́ kí tó ń padà sínú ilé mi tá a bá ń jà bí ká wá separate just like that kọ́. I need you to talk to my wife. I want her back in my life. Ẹ jọ̀ọ́, uncle. lọ́pẹ́ lọ́pẹ́ kó ní kó tẹ̀lé ẹ sọ́kọ nìwọ yìí excuse me sọ́kọ nìwọ yìí ó wá máa sọ̀rọ̀ i want her back èyìnbó tó tẹ ẹsán wájú mi yẹn gan ló ń bí mi nínú jù ẹni tó bá rí ẹ bẹ́ẹ̀ rò wípé bẹ́ẹ̀ lórí ẹ pé ah, kí ló dé kí ló dé gan-an ah, nígbà tí ìṣe kó bóyá ìbànújẹ́ ìṣe throwback nínú ayé èèyàn ẹ tí wọ́n á pèèyàn sínú whatsapp àwọn olóṣì tó wọ́n fẹ́ nìkan ṣe àdúgbì àà irú ẹ irú ẹ nígbà tí wọ́n gbé owó wá fún ẹ wọ́n gbé owó wá fún ẹ ó wá kọ̀ ọ́ lẹ̀ ó kọ owó lẹ̀ ó wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ó wá ń bọ̀ ń bí ó ń béèrè ìyàwó ó ń béèrè àbúrò tèmi ìyá oh god. ẹ gbọ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi kó yé yín dáadáa. ok yọ. nǹkan tí mò ń try láti sọ ni pé irú owó táwọn èèyàn yìí ń gbé kiri tí wọ́n ní kírú mi ó gbà láti bá wọn ṣiṣẹ́ kì í ṣe irú owó tó yẹ kí n gbà owó gbígbóná owó gbígbóná ni. ẹ nígbà tí ní ọmọ sọ gbọgbọ bá jẹjẹjẹ gbọ nígbà tí wọn mọ ìpín owó yẹn ń jòwọ lọ́wọ́ ó ṣe pé mi kò lè gbóná mi mi lọ́wọ́ tó bá yẹ kó gbóná ní ọlọ́pàá a máa gbé bọ báyìí wàá ti wọlé báyìí. ọsọ kọ́ni yẹn jàre. now ó dà pé bọ́rọ̀ ẹ̀ ṣe ń lọ yìí ẹni tó bá máa mú ọ̀bọ gbọ́dọ̀ ṣe bí ọ̀bọ ó dà pé bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ tèmi gangan kò fẹ́ yí ẹ jẹ́ kí n come to your level orí ò pé excuse me orí ò pé wow wow wow wow wow nǹkan dààmú ẹ ah. ẹ ká sọ wípé mo rò pé àbúrò mi ò sọ ìtàn yọ kò sọ tán kò sọ tán wá fún ẹ ká sọ pé ó sọ ìtàn wá fún ẹ ò bá mọ̀ ẹ pé àdúrà wa tí mo ti ń gbà àdúrà tèmi ń gbà kí ló dé tí áńgẹ́lì yẹn áńgẹ́lì ire wa ti wá ń gbére wa sọ́dọ̀ tiẹ̀ tí ó gbé wa sọ́dọ̀ mi àbí wọn mọ̀ ẹ pé bá a ṣe wà yìí ilé tá a wà yìí àjogúnbá ni èmi ni bóyá bí ìran kejì tó máa gbénu ilé yìí torí ní ẹ̀tọ́ ọkọ̀ gbénu ilé yìí baba, baba, baba, baba, baba, baba. ẹ̀gbọ́n baba, baba, mi lọ́kọ́ débẹ̀. Ah, ah. lẹ́yìn táwọn gbé tán ló wá kan Baba, baba. jọ fọ́sùn ẹ bàbá mélòó ni mo lè fọ́sùn ẹ. bàbá márùn. o tún bá mi kà. ta ló fẹ́ da fún nínú ẹbí wa ibà tẹ gbọ́ àná ni wọ́ àná ni wọ́ yóò tẹ kó gbà ó yẹ kó rire gbàgbàpọ̀ ọ̀dọ̀ tiẹ̀ wọlé wọnú yàrá mi wà rí fáànù kan tó máa ń kọrin á máa ṣe wíwí wíwí wíwí wíwí wíwí wíwí wíwí wíwí wíwí wíwí wíwí wá inú á. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ṣẹrí a ní àwọn èèyàn burúkú yìí wọ́n ní kí n wá ta èèyàn burúkú fún àwọn tó ń fẹ́ tèmi broadcaster tí ayé ń fẹ́ tiẹ̀ bíi tèmi a broadcaster with a very huge traffic lórí social media platforms báwo ni mo ṣe fẹ́ market irú sẹ́nítọ̀ yẹn fáwọn tó ń fẹ́ tèmi nǹkan tèmi sọ fún yín nìyẹn. ǹjẹ́ ìwọ wá mọ̀ pé àwa kan wà tá a follow ẹ̀ ṣé mo follow ẹ̀ àwa kan wà tá a fẹ́ tiẹ̀ gbà á nítorí àwa tá a fẹ́ tiẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ ẹ sọ níbi tí nàìjíríà dé yìí wọ́n mọ̀ yìí níbi tí nàìjíríà dé yìí òrí kò ń ṣe èèyàn ó ń ṣe èèyàn wọ́n fi wọ́n fàdúró owó bàtàbàtàbà yẹn lọ ẹ wọ́n sọ wọ́n kọ́ lẹ̀ wọ́n jẹ́ jésù ni so jẹ́ ọmọ mi rí ni so jẹ́ so jẹ́ mẹ̀sáyà ni pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ olóòótọ́ pẹ̀lẹ́ olóòótọ́ ah ah ṣé bọ́rọ̀ ẹ̀ náà ni ṣé bọ́rọ̀ náà sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí dàkú má jẹ́ kí n sọ̀rọ̀ sọ ó kàn jẹ́ pé ọlágan gbà mí ibi tọ́lágan máa ń lọ àmọ́ ibi tó máa ń lọ kí ló dé tí òwà bárú èmi kó tó sọ yín pé ṣe é lè bá má ti gbà má ṣe àwa wá máàsì sí ẹ lójú tó bá pẹ́lú nígbà á fún ọ máàsì wàá máa tọ́ lábẹ́lẹ̀ ẹni báyìí ni ẹ fún ẹni báyìí ni ẹ fún ṣùgbọ́n wàá mọ̀ pé o ti tọ́jú àwa. no no no ẹ̀gbọ́n no no ẹ má lọ bẹ̀rẹ̀ kò lè work. kò lè work ó dà kò sí wàhálà tí ò bá ti lè work ọmọ náà work nìyẹn o wà nkárá o jẹsẹ̀ mú o gbowó o gbọmọ kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ tọmọ nǹkan rìn tó ti rìn pàdé irú ẹ̀ ó yẹ kó pàdé irú Davido you Davido thirty billion for the account o one billion ti tó mi ó yanjú ogun ayé mi owó ṣe la tán lẹ̀ mo ṣe jókòó bí ẹnkóhùn ló nílé owó ti kẹ́sẹ̀ lẹ́sẹ̀. ṣọlẹ ṣùgbọ́n kó tèmi mi ìbá advice pé kò tí ì kọ́ fún ẹ. don't go there don't go there look Bẹ́wàjí ṣọ́rẹ̀ ṣọ́rẹ̀ ṣọ́ ààrẹ máyì kí raise voice me sorry. ẹ̀ torí pé olóṣèlú fẹ́ wá ṣe awareness ó fẹ́ ṣe so kó lò mí láti ta ọjà òkùnkùn fáwọn aráàlú kò lọ bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tó ń dùn kọ́ ló ń ṣara lóore náà ẹ máa ní sense lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ṣé ṣé ok torí pé mo ti fẹ́ lọ ẹ̀dẹ̀ ń sìn kí n bẹ̀dẹ̀ jẹ́ nǹkan kan tí irú èèyàn bíi tiẹ̀ yóò kì í mọ̀ ni pé all these politicians tẹ̀ ń wò tí wọ́n lé influencers lé uh, artists káàkiri lé oaps káàkiri in the name of kan kan bá wọn kan promote wọn ṣé ok eré aráàlú náà ni wọ́n sáré bẹ̀yẹn ṣé eré aráàlú ni wọ́n sáré bẹ̀yẹn ṣé ìfẹ́ aráàlú ni wọ́n sáré bẹ̀yẹn mi ìfẹ́ gbọ́ mọ́ dẹ̀ṣọ́ rẹ̀ má dẹ̀ fi lọ̀ mí mọ́ má dẹ̀ fi lọ̀ mí mọ́. mo ti gbọ́ ọ ah, mi bá ẹ jà náà èmi ti gbọ́ yìí tó sọ mo dẹ̀ mo dẹ̀ accept but eh, ìbéèrè kan mo fẹ́ bi ẹ́ o má bínú o kí ni àwọn ọmọ ẹ gangan tẹ̀ kí ló fẹ́ sọ nípa bàbá wọn pé à nǹkan tí bàbá nǹkan tí bàbá wa fi lẹ́ẹ̀lẹ́ léyìí o nǹkan tí bàbá wa fi ń tọ́jú wa rèé nǹkan tó fi ń ṣèkẹ́ wa rèé kí ló ní gangan. sórí orúkọ rere gbogbo tí nǹkan yọ kọ́kọ́ là ń gún lódò àwọn hmm. orúkọ rere sàn ju honest orí mi ò tiẹ̀ pé mi ìfẹ́ wàá ro gbogbo legacy mi o legacy <laughs> legacy náà orí ẹ̀ ti dàrú mr legacy mr, mr principal ó gọ Ah no! tó bá sọ pé kọ́ lọ pe èèyàn tó jẹ́ pé ọpọlọ ẹ̀ ó ti dorí kodò ó yẹ kọ́ lọ pè wá ní what the what the what the hell are you talking about nípa ah. legacy ó tó yẹn ó tó ojú bẹ́ẹ̀ lọ what are you saying ok jọba bínú legacy tí wọ́n pè yẹn sí ṣé òun nìyẹn ok káwọn ọmọ yẹn kọ́ kó legacy yẹn kọ́ dà sínú pot kọ́ wá mix ẹ̀ pẹ̀lú ingredients bíi ah, principle àti good character good behaviour kọ́ mix kọ́ rò gbogbo ẹ̀ pọ̀ kọ́ gbé sórí iná ìyẹn ló máa jẹ́ what are you ṣe ṣe country that tá a wà yìí ìyẹn làwọn pípọ̀ yẹn máa ah no mo ṣẹ̀ṣẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ yẹ pé gbogbo ọ̀rọ̀ tá à ń bá ẹ sọ ṣó dẹ̀ mọ́ ibi náà la wà o tí mo ti yẹ advice I was talking to you I said táwọn pípọ̀ yìí tọ́ba lọ gbé ẹja tọ́lọ jù ẹ lẹ́ǹkan kí ló fẹ́ ṣe òun kọ́ nìyẹn sìn wọ́n ti dá ẹ dúró òun níṣẹ́ tó ń ṣe you are jobless ń pariwo legacy I want tó ní legacy lọ bèrè ibi tó wà ọ̀dọ̀ orí ẹ̀ pé lọ bèrè legacy wà ó ń wá legacy kiri ó àwọn tí ò tó ẹ nínú industry tó bá rìn lórí ẹ lọpọ lẹ́ẹ̀ máa tó ṣí jókòó síbẹ̀ don't worry sit down there they look like fool. ah God ah sola, sola, sola, sola, sola. má bẹ̀rù hmm? má bẹ̀rù mo fẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tí mo sọ yìí náà na because I like you you be my guy you be my brother. Me, me lè fi nǹkan tí ò da lọ i care about you about your well-being Okay, fine já fi gbogbo ọ̀rọ̀ olóṣèlú oṣooṣèlú já fi yẹn lẹ̀ now oh, ò ṣáà níṣẹ́ ìrọ̀kan tó ń ṣe báyìí àbí so what about advice tí mo fún ọ àwọn brand tí mo sọ lọ́jọ́ sí now you are free you can work with those people o lè approach wọn pé ah kò gbéṣẹ́ fún ẹ kò fún ẹ ìyẹn make sense. ìwọ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ báyìí o lé lè lẹ́nu tẹ́lẹ̀ o sọ. ni mo ṣe ń sọ kọtọkọtọ tẹ́lẹ̀. mo ṣe ṣe ń sọ̀rọ̀ ní nà hmm. sórí ètò kọkọsọ láàkọ hmm. yẹn nonsense ni ọ̀rọ̀ rádaràda. ok ẹ fi ìyẹn rádaràda ni but eléyìí make sense. eléyìí eléyìí tó hmm, sọ yìí ọlọ́run ọ̀rọ̀ ni. kò sí pé yàn ń dalẹ̀ yàn kò sí bí ìtòyà ń bí kò sí integrity o ṣáà fi integrity ẹ ṣe nílé ẹ. gbẹnu ẹsán Mr Integrity na you sabi eléyìí make sense legacy náà rè o. orí ẹ̀ òpè orí ẹ̀ Fresh FM nìbàdàn làwà. ṣé bọ́jọba yóò á kárí ayé alákànlẹ̀ gbòó nítòsùmàrè. òṣùpá ló taná yanranyanran kákó. oòrùn ló tẹ̀pá àlẹ̀kẹ̀ wọjà àdìgún ọ̀kínmọdé this is fresh one oh five point nine ìkànnì tó ń kilẹ̀ falafala ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní gbàgede ọ̀rọ̀. adéṣọlá. bọ́ sórí ìkànnì Facebook at Fresh FM nìbàdàn. níbẹ̀ lẹ́ẹ̀ ti máa gbọ́ ètò ìketekete tẹ́ẹ̀sì máa wò wá nítàkùn àgbáńlá ayé àmọ́ ṣáájú ẹ̀jẹ̀ ń tiẹ̀ kọ́kọ́ dókè lọ́hùn-ún a máa polówó ọjà tí n bá sì ti polówó ọjà tí mo dé. Ah, ẹ tí èkó ètò tòní á dùn gidi gan ni bí ìgbà tó fìgúnpá sọ̀gànná. gbàgede ọ̀rọ̀ mú padà bọ̀ ẹ̀jẹ̀ ń tajà kí n tó tẹ̀síwájú àlejò kan ń bẹnu kulu agbára tí wọ́n fẹ́ bá wa sọ nǹkan kan tó máa ṣe wá láǹfààní àǹtí mi ẹ mà káàsán. ẹ kú dédé àsìkò yìí Abímbọ́lá Òjó lorúkọ mi láti iléeṣẹ́ tó láàmì laka nínú kàtàlé kàtàlé ìfọkànbalẹ̀ ìyẹn design bricks homes and property tàdé nílẹ̀ káàkiri nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀ṣun àní ní Àbújá anílẹ̀ ní Èkó káàkiri lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí àmọ́ nǹkan tá a fi yàtọ̀ ni instant allocation wípé bẹ́ẹ̀ bá sanwó lẹ́yìn ẹ lójú ẹsẹ̀ offices wa wà káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà yìí àmọ́ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé torí ká mọ́ fi àkókò ara wa ṣòfò ẹ pè wá sí zero nine zero three nine three seven five one one zero tàbí kẹ́ pè zero eight zero two five four two four two five three. ẹ ṣeun ohun aṣojú iléeṣẹ́ design bricks homes and property lẹ́tí gbọ́ yẹn a tún máa rí yín lọ́jọ́ mi gbàgede ọ̀rọ̀ ń tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. ìkànnì fresh fm láwà one oh five point nine fm olúwàfọláṣadé bá a ṣe ń bá lọ ètò tó lórí àtẹni ètò nǹkan tó wà lẹ́yìn kì í ṣe ọ̀rọ̀ tó yí kẹ bá wọn handle promotion fún olóṣèlú kẹdẹgbó tí ń sápò kí ló lè níbẹ̀. ọ̀gá ẹ ṣe mi ò lè ṣe i can't do it oh. mi ò lè àǹkọ program láti promote olóṣèlú kankan ọ̀gá i'm sorry i mean olóṣèlú kankan sá. àǹfààní táwọn presenters máa ń wá káàkiri nìyí owó ti dé nìyẹn tẹ bá ti bá wọn handle you collect your money period. ọ̀gá ó bẹ́ẹ̀ lọ i'm sorry sir èmi. E mi ò lè ṣerú ẹ̀ sà tí n bá fẹ́ anchor program láti promote any of the politicians eh, lásìkò yìí mm. ó ní láti jẹ́ ẹni tí ẹ̀rí ọkàn tèmi gan máa dá mi láre pé this product I am marketing to the society àwọn followers mi I mean àwọn followers wa ní Fresh FM mm. ó gbọ́dọ̀ jẹ́ ètò owó ọ̀tẹ̀ tí ò ní dà wọ́n lágbòdá sí náà sir <laughs> based on principles I'm sorry sir I'm sorry sir ẹ ṣe rí service tẹ ṣe tán yìí ó jẹ́ kó yé wa pé ẹ fẹ́ kọ́ cathedral. bẹ́ẹ̀ a fẹ́ kọ́ cathedral. well ìyẹn tí ó ti di ṣíṣe nítorí pé mi ṣe wá síbí yìí sìn sẹ́nitọ̀ ìpàdé ọlá ní kí n fún yín ní three million naira. ah sẹ́nitọ̀ oh my god you are blessed. ẹ ṣe gan sa. oh oh my god. Eh, but um, sà ṣẹ́rí sẹ́nitọ́ ìpàdé ọlá ní kí ẹ bá wa fi sí àdúrà nípa election tó ń bọ̀ yìí this governorship election pé kí ẹ bá wa fi sí àdúrà pé kí ọlọ́run jẹ́ kó ṣeé ṣe ká wọlé. ẹ ti ṣe fún olúwa olúwa ti ṣe tiyín náà. àmín. olúwa ti ṣe tiyín bíbélì sọ wípé ẹ fi èyí dán mi wò bí èmi kò bá ní ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún yín fèrèsé ọ̀run ti ṣí fún yín ẹ ti wọlé gómìnà kí ni mo sọ ẹ ti wọlé gómìnà. àmín àmín àmín ẹ ṣe tiẹ̀ rí tó tiẹ̀ ti ti ẹnu yín jáde yẹn mo mọ̀ pé ọlọ́run ti bá wa fàṣẹ sí nìyẹn ẹ mo wá fẹ́ kó yé yín sìn pé tá a bá wọlé ṣe rí gbogbo state allocations tó máa ma wá ẹ̀yin la máa ma fún tithe yẹn church yín la máa ma san sí. o o o ọlọ́run ìpè ẹ jẹ́ ká gbàdúrà olúwa ọlọ́run ìpè ó ti gbóhùn àwọn ọmọ rẹ ṣe yọrí àmín ṣe yanjú jésù olúwa wa. àmín àmín ẹ ẹ bàbá wa ó ní nǹkan kékeré tí n fẹ́ bẹ̀ yìí ó ní ọmọ yín kan adéṣọlá àdìgún lórúkọ ẹ. oh broda adéṣọlá ok. tó ń ṣiṣẹ́ ní radio station ó yé wa pé ó ní followership gan and ohunkóhun tí ọ̀gbẹ́ni yẹn bá ń sọ làwọn èèyàn máa ń tẹ̀lé wọ́n dẹ̀ máa ń fẹ́ ṣe nǹkan tó bá sọ yẹn so a máa fẹ́ kí ẹ bá wa bẹ̀ pé kó lè bá wa dá sí campaign yìí kó really fún wa ní enough hype lórí eh, afẹ́fẹ́ so that a lè convince àwọn èèyàn fún wa tẹ bá lè bá wa ṣe yẹn i mean ìyókùn kékeré ni. Eh, broda Adéṣọlá ọmọ mi ni nínú Olúwa nínú Kristi ọmọ mi ni wọn màá bá wọn sọ̀rọ̀ màá sì jẹ́ kẹ́ gbọ́ nǹkan tó bá sọ̀rọ̀ ìyẹn ìròyìn yẹn ò lè ẹ̀mí ni. ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n <laughs> kí n sọ fún pé kó rí mi so kí iṣẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn ẹ ti wọlé sílé ìjọba. ẹ ṣe gidi gan. the next governor. kò lè ṣeé ṣe sà ẹ̀yin lẹ kọ́ wa nínú ìwé mímọ́ dáàdì wípé ká má ba ayé rẹ o torí pé ìbárẹ̀wò ló wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. broda Adéṣọlá. sá. àwa ni yóò jọ ọ̀rọ̀ kèfèrí ni ìwé mímọ́ wí. ẹ ti gbàgbé ni. mi gbàgbé dáàdì ẹ̀yin náà lẹ kọ́ wa wípé ìbárí ayé kò dáa àti pé ìbárí ayé ni ìṣọ̀tá ọlọ́run. so i'm very sorry daddy mi o lè ṣe ẹ foríjì mi. Eh? yes sir. daddy mi ò fẹ́ ta iyọ̀ yẹ̀pẹ̀ ah. kí n má bàa gba owó òkúta. rọ́dà adéṣọlá ẹ fẹ́ tayọ̀ yẹ̀pẹ̀ kẹ má bàa gbowó òkúta. Ah. Oh my God. All right. Ah. Oh. ṣe bọ́jà ni wọ́n gbé kalẹ̀ tó ń ta wo ẹni bá ti ṣe ń di pẹpẹ oníjẹ ń di pẹpẹ o kí ọmọ sá ti jẹ pẹpẹ run. <laughs> màámi hmm? ṣe bí ara àwọn ẹ̀kọ́ tẹ́ ń kọ́ wa hmm. láti kékeré hmm. títí tá a fi dàgbà náà ni pé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ <laughs> abẹ́ tí wọ́n gbé ara ẹ̀kọ́ tẹ́ ẹ tún kọ́ wa náà ni wípé kí a máa mọ ọmọ ẹni tí àwa ń ṣe àbí bẹ́ẹ̀ tún kọ́ màámi màámi ẹ wá wò ó èmi ò lè jẹ́ kí orúkọ mi bàjẹ́ orúkọ tẹ̀yìn wò yìí la fi ń ṣiṣẹ́ yìí lórí rédíò bẹ́ẹ̀ ni màámi mhm. ṣẹ́rẹ́ ní torúkọ ẹ̀ bá dẹ̀ ti bàjẹ́ mm. ayé ẹ̀ lórí iṣẹ́ yìí ó bàjẹ́ àti pé gan-an àwọn pípù olóṣèlú tá à ń sọ yìí ẹ jọ kí ni wọ́n bá ká wọ́n láwọn fẹ́ sìn lò ìlú ni ẹ má ti sìn wá àbí àti ẹ̀fẹ́ yín láti sìn wá wọ́n wá fẹ́ sòkè dilẹ̀ ṣé ṣé bí ipa ò tajà ipa ò rà. Adéṣọlá màmí. sáni kan sì lù ní àwọn ilé ò lè sí ìlú ìlú ló ń sìn wọn wò mọ jẹ ntẹ jẹ àpò kálukú wọn ni kálukú ń jà fún un tán máa jẹ ni wọn ń wá. ẹhẹn ẹhẹn ẹ náà sọ yìí ní ìsìn mm. ẹ fi wé ìta àti bá bọ ṣé àwọn tó ń jà fún àpò wọn tẹ ẹ sọ yìí ṣerú àwọn yẹn ni kémi wá tà fún aráàlú ọjà òkùnkùn ni wọ́n máa ń lé ọjà òkùnkùn. ṣebí kí wọ́n ṣiṣẹ́ ti ẹ̀kọ́ òkú wọn ni àti páwọn aráàlú tí wọ́n ń jà fún yìí ṣé wọn ní ọpọlọ ni àbí wọn lè dá ronú ni ó ṣe jẹ́ pé ibi tí wọ́n bá tì wọ́n sí làwọn náà ó mọ̀ lọ gọ̀ṣúgọ̀ṣú tí wọ́n lè ronú ara wọn àbọ̀rọ̀ lọ́sẹ̀ fọmọlúwàbí o. mami ẹ má jẹ́ àtàrà àwọn pípọ̀ ìṣẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ fáǹsọ home and abroad tí ẹ̀yin wò yẹn ọ̀pọ̀ wọn ni ọpọlọ jù wá lọ ọ̀pọ̀ wọn gbọ́n jù wá lọ o but torí pa kàn lọ́pọ̀tunity láti wà lórí agbágbé níta kan fi jù wọ́n lọ o àti pé àwọn tí à ń sọ ìmáàmì ìfẹ́ wa ni wọ́n ní mm-hmm. ìgbọ́kànlé ni wọ́n nínú wa tí wọ́n mm-hmm. fi ń tẹ̀lé wa kì í ṣe páwọn náà ò lórí tí wọ́n ń rò àbí wọn ò gbọ́n jù wá lọ ẹ wá wò pẹ̀lú ẹ̀mí ìgbọ́kànlé tí wọ́n nínú wa yẹn sìn mm. ṣé kí wọ́n já wọn tàn mọ́ ṣé kí n já wọn tàn mọ́. ká bẹ́ẹ̀ ká fi ilẹ̀ bẹ́ẹ̀ ah. bá a ṣe fi ilẹ̀ bẹ́ẹ̀ nìyẹn tí tó ń jáde nu ilé tọmọtọmọ à ń sọ ní ìsọ oníká fi ilẹ̀ bẹ́ẹ̀ oníká fi ilẹ̀ bẹ́ẹ̀ a ti fi ilẹ̀ bẹ́ẹ̀ wá wá wá wá wò kí ni èrè mi gan lórí ẹ̀ látìgbà tí bàbá ẹ ti kú gbogbo wa láti mú ṣe kí ni èrè mi lórí ẹ̀ ìgbà tó yẹ ká máa jẹun ẹ nísìn oníká fi ilẹ̀ bẹ́ẹ̀ èmi ti fi ilẹ̀ bẹ́ẹ̀ tí ò bá ṣe pé mo ro ti abiyamọ mo ro ti ọyàn méjèèjì tó mú ni kò yẹ kí n dúró kí n bẹ sọ ó yẹ kí n kọ ẹ lọ́mọ ni. Ah, ah. bẹ́ẹ̀ ni ó yẹ kí n kọ ẹ lọ́mọ ni kí ni mo jẹ lórí ẹ awáwí tán o àwọn kan àwọn kan àwọn wo làwọn kan àwọn wo ni o lọ lọ lọ lọ ti lọ látẹ̀sí kí ló mú bọ̀ kí ló mú bọ̀ lórí ẹ kí ló mú bọ̀ owó tí àbẹ̀ ẹ tí ò pé tí wọ̀mọ náà tó ra wọlé ẹnu ẹ ló wáyé tó bá yẹ wàá jáde. màmí màmí. So how far? Fine, sir. Please take that. Everything is intact. Yes, sir. I'll get back to you. Take that. And normally, bear in shame mọ̀. Whenever I promise, I deliver. I got him this time. Hey. Eh. Yes. Uh, ah, easy, gómìnà. That's easy. Good. That's good. Now, bẹ̀ tó bá lóun ò ṣe ń kọ́. <laughs> Òun gbọ́ because in fact toba bá sọ we will now have to unearth all the dirty secrets about him mm-hmm. and make him, make him very very discredited before everybody. Ẹ eh, ta bá ṣe yẹn ta discredited kí ni ìyẹn Cherry, Sherry this guy has that kind of um, uh, that kind of political clout where mm. anybody tó bá tilt towards mm. already and yet ti garner seventy percent of the vote because of hmm. the followership Tony. so now we'll be left with thirty percent to jostle over. Mm. so we're out but right now tapa discredited. discredit ẹ. Mm. Eh? Mm-hmm. dirt ẹ jadi. Mm. nobody will want to in fact, he's going to be a political pariah. Nobody will want to touch him with a million mile pole. ṣé wọ́n ní ajá ò ní gbó kéèyàn ó fòyọ ẹnìkan yìí jágbe mọ́ ní tibí kó gbé tọ̀nà fún ẹ̀mí ìbẹ̀rẹ̀ ìkóniláyàjẹ ni ìbẹ̀rẹ̀ ìkónilẹ́rú gbàgede ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ètò kan ètò kan tó là ló já lórí ìkànnì fresh one oh five point nine tó kárí ayé káàkiri àgbáńlá ayé àdéṣọlá àdìgúnyín náà rèé mo tún yọ bí ọjọ́ mo làlà gbò bí òṣùmàrè kí la tiẹ̀ tún fẹ́ bára wa sọ lórí ètò fún tòní. ẹ jẹ́ á wo ọ̀nà táwọn ọ̀dọ́ ń gbà ṣẹ̀ṣẹ̀mí ayé wọn ìgbésí ayé àwọn ọ̀dọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lórí gbàgede ọ̀rọ̀. ẹ̀yin ọ̀dọ́ etí yín mélòó ẹ ẹ ṣe méjìbora bí aṣọ kẹ ẹ jẹ́ ká rìnrìn àjò yìí ọ̀dọ́ ń gbọ́ kí ló dé tó ń ṣe báyìí ọ̀dọ́ kí ló dé tó ń lògbé sí ayé eléyìí tó lè gbé ọ ṣubú ọ̀dọ́ kí ló dé tó ń lògbésí ayé tó lè mú kọjú ọ̀la ó padà polúkúrúmuṣu. ẹ gbàgede ọ̀rọ̀ lórí ìkànnì fresh one oh five point nine gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ́ bọ̀. mo ní ó dáa kọ́dọ̀ àsìkò yìí kí wọ́n fọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣàríkọ́gbọ́n ká má bàa fọ̀rọ̀ tiwọn ṣàríkọ́gbọ́n àbí àgbà wàá búra bẹ́ẹ̀ wí ò bá ṣe é rí ń bírú wa yìí náà ń bá a ṣọ̀dọ́ rí gbogbo ń tọ̀dọ́ sì ń ṣe pàápàá àwọn tó lè yọni ṣubú nínú ayé nígbà tá a wà ní fásitì ara wo láàdá ṣé nípa pé ká darapọ̀ máwọn ọmọ ẹlẹgbẹ́ òkànkàn tẹ́yìn fi ń ṣakọ káàkiri ní ìsìn tẹ́ ẹ fi hanra yín léèmọ̀ ní ìsìn àṣẹgbẹ́ òkùnkàn ọlọ́run tó gbà wá padà níbi tá a ti fẹ́ nù. No gbogbo ń tẹ́lẹ́gbẹ́ òkùnkàn ń dán wò ìfipá bá àyàn lò pọ̀ fínfín lílá múmu àwọn nǹkan burúkú burúkú ní múmu ní lílá ní rúnrún kí la bá wọn dánwò ń bẹ̀. Ah! ah! ah! ah! ọ̀rọ̀ yìí dọ̀rọ̀ ọlọ́pàá kódà ó dẹjọ́ ó di ranto ọpẹ́lọpẹ́ orí tó kún mi yọ ń tà ń wí ìkọlà àbá máa wí o àmọ́ mo dúpẹ́ fẹ́lẹ́dà Adéṣọlá Àdìgún látìgbà náà lèmi ti jáwọ́ lápọ̀n tí òòyọ̀ tí mo ti bá wọn dá mi lákaná o. ẹ ń bá wa fẹ́ rí ọ̀fín tó tó gbogbo ohun tí mo ṣàlàyé èyí tó rú lójú àbí tí ò fẹ́ gbàgbọ́ bí n bá kúrò lórí ètò màá fi àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó sórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook tó jẹ́ tèmi gan-an Adéṣọlá Àdìgún lórí Facebook lọ sórí Adéṣọlá Àdìgún lórí Facebook kó o máa wo àwọn kìnìyàn kìtìkìtì. a jẹ́ kó o mọ̀ pé kò sẹ́ni tí ò ní kọ̀rọ̀ kò sì sẹ́ni tí ò ní ìgbà àtijọ́ àmọ́ kí la kàn ṣe láti jẹ́ kí ìgbà àtijọ́ wa ó di láéláé pangbá ìyẹn ló ṣe pàtàkì. gbàgede ọ̀rọ̀ fún tọ̀sẹ̀ mo fi bá gbogbo ọ̀dọ́ wí àtolóṣèlú ní ẹni ohun àtìránṣẹ́ ọlọ́run tó dìránṣẹ́ èṣù kéhun tóhun tó bá jẹ́ wọ́n ti ẹ̀ bẹ́ẹ̀. ìjọ mẹ́jọ látún láǹfààní àti pàdé lórí gbàgede ọ̀rọ̀ adéṣọlá àdìgún àdìgún ọ̀kín arọ gbólóhùn ọ̀rọ̀ lẹ́nu bí ẹni rọrin ó dìjọ mẹ́jọ inshallah ẹlẹ́ńbẹ̀ Fresh Back. Fresh 105.9 FM. <sighs> You have failed. Adéṣọlá gbéra ńlẹ̀ ah ọkùnrin làdá ìlú mi hmm. mo gbọ́ ètò rẹ mo ní dànsákì ọmọ yìí bó rí bẹ́mi ṣe máa ṣe ńgbà tá a wà léwe hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mò ń mọ̀ sọ lórí rédíò hmm. kọ́mọ̀ bá àṣẹ́nìkan tí ó dùn kùkù lajà mọ́ mi ni màá ní nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi o nǹkan báyìí ti ṣẹlẹ̀ bọ́ bá wá kọ́ wá fẹ́ sọ nígbò ni ó tún níyì mọ́ òkú ọmọ ṣe àdúrà rẹ̀ ó ọ̀ọ́yà ọ̀rà ibi alẹ́ ò ní pa ọ́. àṣẹ bàbá ẹ ṣé mo dúpẹ́ yín lẹ kó àgbálẹ̀ mi sà ẹ̀yin ọpẹ́lọpẹ́ àgbà tiyín tó wà ní ọjà ní ò jẹ́ kó rí ọmọ tuntun tèmi ó wọ́ lẹ́yìn ìyá ẹ̀ mo dúpẹ́ bàbá ẹ ṣeun gan mo dúpẹ́ sà. ọlọ́run ọmọ tọ̀ sọ́nà. àṣẹ. borí lónìí o olúborí àjàborí gbọgbọgbọ báyìí lọ́wọ́ yọjú rí hmm, o borí lónìí ìpàdé ọlá ọ̀yà gbà gbé mu hmm, hmm. yọ yẹmí báyìí láwọlé alára ìsìrí mọ̀kànlá láwọ òkè ìjẹ́rò ó dé fáfárọ̀ kan dáfẹ́ tí sọmọ bíbí inú àgbọ̀mẹ̀rẹ̀gùn ọ̀rọ̀ tó bá ti dé nínú omi kì í ríta bẹ́ẹ̀ ni o ti borí lónìí o dépò àgbà o dídá láṣẹ ọ̀dá láṣẹ láyé ọ̀dá láṣẹ lọ́run bẹ́ẹ̀ ni kárí kárí. ẹ̀wí ayé wì ẹ̀gbọ̀n ti gbà á ọ̀dà láṣẹ láyé ọ̀dà láṣẹ lọ́run ìpàdé ọlá o ti gbàgbára o ti gbàṣẹ o ti dépò àgbà ọ̀dà láṣẹ wàá wá báyìí lògiri ta hmm, wo ẹ bá ní ọmọ sí tiẹ ìgbà rẹ ò ní sojú ẹ. àánú o láyà o honestly I àwọn láyà to ó wá lọ sí orí rédíò lọ sọ gbogbo past ẹ. kí mo fẹ́ ṣe. ah sí ìwọ ọ̀gá ọ̀rọ̀ àgbàlẹ̀mí tẹ̀lé tó ní tí òjò bá ń pààyàn yẹn á máa ṣẹ̀yọ sára. àyà ni níjòògùn lọ́mọ ẹ̀. <laughs> àyà ni níní o báwo ni sórí. báwo ni o. take care. Ah. ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀. kí ni ó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. àyà. Ah àṣọlé bọ̀bọ̀ àbẹ́wájú bọ̀bọ̀ àṣọlé bọ̀bọ̀ jọ dúró tàtú ni ẹ̀rọ àìsàn. maid mi nìyẹn náà kí ló ń ṣe ẹ kí ló ń ṣe ẹ bọ̀bọ̀ yìí. òkè gba maid mi báwo lèmi ti fẹ́ wọ́n kó gba maid nípa mi ì rí rí. mo ti gba maid. mo ti gba maid. Ah, mm-hmm. there is something very important I want to discuss with you. mo ń Yeah, um, it um, concerning our followers, we are losing them day by day. Gbogbo pátápátá ló ti tẹ̀lé Ṣọlá lọ àràgbà ah, ti gbà mọ́ owó wọlé we are losing every day ṣé bá kò ṣe máa jókòó ọ̀gá ta máa máa wò rè kí ló wí ṣé bá ṣe máa máa wò rè ta ló wò èmi wò èmi owó mo máa make sure pé mo bá ti ṣọlá jẹ mo máa bá tiẹ̀ jẹ́ wọ́n á gbọ́ láyé wọ́n á gbọ́ lọ́rùn èmi mo sọ fẹ́ bẹ́ẹ̀ I am just waiting for the right time to strike but ọ̀gá ṣẹlẹ̀ ẹni tó bá lè gbọ́ oúnjẹ lẹ́nu èèyàn tí ẹni náà bá yọwọ́ ẹ̀ kúrò láwo kò kò sẹ́jọ́ nú ẹ̀ rárá mean, ah. if there's any way tẹ́lu pé àwa náà lè try láti help please we will gladly do that. ìgbàjá sè teamwork ẹ máa bá gbàgbàgbàgbàgbà má wọrí. yes sir okay sir òun náà mo kàn ní sọ fún yín. mo ti gbọ́ bóyá sọ̀rọ̀ ló ti fọ́ mi mẹ́. i'm very sorry sir okay I take care sir. ṣé kò sí nǹkan sà. not really ó kàn wù mí kí n jáde láàárọ̀ èmi. Ah, bóyá tẹ́ ẹ̀ tó bá ti wọ̀nyí kẹ́ jáde bóyá kẹ́ dúró sílé sà. Hmm. má ò rí ń tẹ màá jáde mo ní láti ṣe show mi lórí station láàárọ̀ yìí má ò rí lọ́ máa ṣe nǹkan tó ń ṣe tẹ kó dẹ̀ mí sọ pé ó tọ́jú ilé o. ẹ tẹ́kẹ̀ sọ. Mr. Man. Officer, good afternoon. Good afternoon. Yeah, báwo ni Mo wà Yeah. How can I help you? Uh, mo fẹ́ rí ni, ẹ jọ̀ọ́ ẹ bọ́lẹ̀. Rí mi fún kíni. Please calm down. Kí ló ṣẹlẹ̀? Please calm down. You are a gentleman. Please calm down. Thank you. So how can I help you? Can you help me open your boot? My boots. Yeah. I just need you to open your boot. But officer, this is not right. As How? a law-abiding citizen of this great nation. Okay. Any reason láti máa harass anybody for any reason. We are very sorry. Nígbà tá a sí lógo. Ẹ wá bá wa ṣí bùtù yín, ẹ jọ. Ẹ wa ṣí bùtù yín. Thank you. Ẹ Nigeria ṣe If yìí. Ibi tẹ́ fẹ́ sọ country yìí, I just, eh, I've got nothing to hide, so. You can go ahead and check whatever you want to check. Search properly. Bá mi wo gbogbo ẹ̀ fínífíní. Ah, okay. there's a raffle inside this Hold inside. Eh? Raffle?